ẹ káàbọ̀ lónìí sí stream globe devotional stream globe devotional jẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ojoojúmọ́ tí kò wá láti ilé ìjọsìn kan ní pàtó ṣùgbọ́n tó wà fún gbogbo ọmọlẹ́yìn kristi atọ́kùn yín ni olúyẹmí adẹ́nìjì. àkórí ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run wa lónìí sọ wípé ẹ wà ní àìrékọjá. E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 ẹni tí ó ń gbìyànjú láti borí ẹni ní ọ̀nà kan a ní ọ̀tá kan ẹni tí bíbélì pè ní èṣù tàbí sátánì ẹni tí ó ní ọ̀pọ̀lọpọ̀ ìrírí nínú ẹ̀tàn àti ìtànìjẹ a máa wà ní gbogbo ọ̀nà láti mú kí ènìyàn kúrò nínú ìfẹ́ Ọlọ́run ó tilẹ̀ jẹ́ ohun tí ó rọrùn láti fà sẹ́yìn ní inú àìrékọjá nígbà tí ènìyàn bá ń la làásìgbò kọjá ìdí nìyí tó fi jẹ́ wípé àwọn ènìyàn nígbà tí wọ́n bá ń bínú wọ́n á máa sọ wọ́n á sì máa ṣe àwọn tí ó jẹ́ wípé wọ́n padà kábàámọ̀ rẹ̀ àwọn ọ̀rọ̀ tí wọn ò ní sọ lọ́jọ́ lásán àti àwọn tí wọn ò ní ṣe ní ọjọ́ lásán ni wọ́n á máa sọ tí wọ́n á sì máa ṣe. eléyìí kì í ṣe nígbà tí ènìyàn bá ń bínú nìkan ṣùgbọ́n ní gbogbo ìgbà tí ìmọ̀lára ènìyàn tí ó bá di eléyìí tí a yín sókè tàbí tí a yín sílẹ̀ àwọn ènìyàn máa ṣe ohun tí ó dàbí ẹni wípé ìmọ̀lára wọn ni ó ń darí wọn ju èrò pípé lọ ọlọ́run rán wa létí lónìí láti máa wà ní àìrí kọjá kí a sì máa ṣọ́ra má ṣe sọ agbára nù ní gbígbá ọ̀rọ̀ ọlọ́run mú àti lórí ìgbàgbọ́ rẹ wà ní àìrí kọjá jẹ́ kí ìmọ̀lára rẹ kó wà lábẹ́ àkóso àti ìdarí rẹ má ṣe darapọ̀ mọ́ àwọn ẹni tí yóò máa wípé bẹ́ẹ̀ ni gbogbo ènìyàn sì ń ṣe kí ìwọ náà wá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ àti bẹ̀rẹ̀ sí ní ṣe bíi àwọn ẹni ayé lọ́nà tí kò bá ìfẹ́ Ọlọ́run mu má ti sọ ìkóra ẹni ní ìjánu nù àpọ́stélì James ó ní ìkọ́ni àti ìtọ́ni kan fún wa pé ara olùfẹ́ jẹ́ kí gbogbo wa kí a yára láti gbọ́ kí a lọ́ra láti fèsì kí a sì lọ́ra láti bínú nínú ìwé jémísì orí ẹsẹ̀ ìkọkàndínlógún èyí ni àkókò náà láti máa ronú àròjinlẹ̀ nínú ọ̀rọ̀ ọlọ́run láti kún ọkàn wa pẹ̀lú àwọn ọ̀rọ̀ tí ó ti ọ̀dọ̀ Ọlọ́run wá àti àwọn ọ̀rọ̀ tí ó kún fún ìgbàgbọ́ èyí ni àkókò náà láti dúró ṣinṣin nínú ìgbàgbọ́ wa rántí wípé ìgbàgbọ́ a máa wà níbi tí ọ̀rọ̀ Ọlọ́run wà nìkan Róòmù orí kẹwàá ẹsẹ̀ kẹtàdínlógún sọ fún wa wípé ìgbàgbọ́ a máa wá nípa gbígbọ́ àní gbígbọ́ ọ̀rọ̀ Ọlọ́run kọ́ ara rẹ nínú ìgbàgbọ́ rẹ nípa gbígbàdúrà nínú ẹ̀mí. tí a bá ti lè wo ẹ̀dà bíbélì òyìnbó tí a ń pè ní message báyìí la ó ṣe túmọ̀ ohun tí ó sọ nínú ìwé pétérù kìíní orí ìkarùn ẹsẹ̀ ìkẹjọ sí ìkọkànlá ó wí pé fi ara rẹ balẹ̀ wà ní àìrékọjá. E èṣù ó ń wà lórí ẹ̀gùn ó ń wo ẹni tí yóò gbà mú kò sì sí ohun tí yóò fẹ́ràn ju pé kí ó gbá ọ mú níbi tí o ti ń sùn lọ nítorí náà dúró lórí alóore rẹ kì í ṣe ìwọ nìkan ni ó wà nínú àkókò làásìgbò yìí bẹ́ẹ̀ gẹ́gẹ́ ló ṣe rí fún gbogbo kìrìsìtẹ́nì káàkiri àgbáyé nítorí náà di ìgbàgbọ́ rẹ mú ṣinṣin ìpọ́njú náà kì yóò wà títí láé kò ní pẹ́ tí ọlọ́run aláàánú nì ẹni tí ó ní ètò rere fún wa nínú Kristi ètò ayérayé tí ó ní ògo tí yóò fi kó wa jọ papọ̀ àti lórí ẹsẹ̀ wa fún rere òun ni ó ní ọ̀rọ̀ ìkẹyìn bẹ́ẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ni yóò borí gbàdúrà báyìí ẹ ṣé baba fún ọ̀rọ̀ yín tí ó jẹ́ òtítọ́ à ń pa mí nípa ọ̀rọ̀ yín ọkàn mi wà ní ara yín a ti pa ẹnu mi mọ́ kúrò nínú ẹ̀tàn àmín àyọkà wa látinú bíbélì lónìí kíka májẹ̀mú tuntun já láàrin ọdún kan èyí túmọ̀ sí wípé tí ẹ bá bẹ̀rẹ̀ sí ní bá wa lọ láti òní yìí bí a ṣe ń ṣe ẹ̀dá yorùbá yìí lẹ́ẹ̀mejì lọ́sẹ̀ ní àwọn àkókò yìí ní ìwòye ọdún tó ń bọ̀ ẹ ó ti ka gbogbo májẹ̀mú tuntun jálẹ̀ lónìí a ó kà látinú ìwé tímọ́tì kejì orí ìkẹta àti orí ìkẹrin ẹ máa bá wa kálọ. Tímọ́tì kejì orí kẹta kí o máa yìí pé àkókò ìṣòro ni ọjọ́ ìkẹyìn yóò jẹ́ nítorí àwọn ènìyàn yóò wà tí ó jẹ́ pé ara wọn àti owó nìkan ni wọn ó fẹ́ràn wọn ó jẹ́ oníhàlẹ̀ onígbéraga àti onísọkúsọ wọn yóò máa ṣe àfojúdi sí àwọn òbí wọn wọn ó jẹ́ aláìmoore aláìbọ̀wọ̀ fún Ọlọ́run onínú burúkú akọ̀mọ́gbẹ̀bẹ̀ abanijẹ́ àwọn tí kò lè kó ara wọn ní ìjánu òǹrorò àwọn tí kò fẹ́ ohun rere ọ̀dàlẹ̀ jàǹdùkú àwọn tí ó ju ara wọn lójú púpọ̀ àwọn tí wọ́n fẹ́ràn fàájì dípò kí wọ́n fẹ́ràn Ọlọ́run ní òde ara wọ́n dàbí olùfọkànsìn ṣùgbọ́n wọn kò mọ agbára ẹ̀sìn tòótọ́ ìwọ jìnnà sí irú àwọn ènìyàn bẹ́ẹ̀ ara wọn ni àwọn tí máa ń tọ́jú lé kiri tí wọ́n máa ń ki àwọn aṣiwèrè obìnrin mọ́lẹ̀ àwọn obìnrin tí ìwà ẹ̀ṣẹ̀ ti wọ̀ lẹ́wù tí wọ́n ń ṣe oríṣiríṣi ìfẹ́kùfẹ́ àwọn obìnrin wọ̀nyí ń kọ́ ẹ̀kọ́ nígbà gbogbo síbẹ̀ wọn kò lè ní ìmọ̀ òtítọ́ bíi jánésì àti jámbérésì ti mòósè bẹ́ẹ̀ ni àwọn ọkùnrin wọ̀nyí tako òtítọ́ orí irú àwọn ènìyàn bẹ́ẹ̀ ti kú a sì ti sá wọn tì ní ti ìgbàgbọ́ ṣùgbọ́n wọn kò lè máa bá irú ìwà bẹ́ẹ̀ lọ pẹ́ títí nítorí pé ìwà wèrè wọn yóò hàn kedere sí gbogbo ènìyàn gẹ́gẹ́ bí ti Jánésì àti Jámbérésì ti hàn ṣùgbọ́n ìwọ ní tìrẹ ó ti tẹ̀lé ẹ̀kọ́ mi àti ọ̀nà ìgbé ayé mi ète mi àti ìgbàgbọ́ mi sùúrù mi ìfẹ́ mi àti ìfaradà mi nínú inúnibíni nínú irú ìyà tí ó bá mi ní Áńtíókù ní Ikonioni ní Lísíríà àti oríṣiríṣi inúnibíni tí mo faradà Olúwa ni ó yọ mí nínú gbogbo wọn wọn yóò ṣe inúnibíni sí gbogbo ẹni tí ó bá fẹ́ gbé ìgbé ayé olùfọkànsìn gẹ́gẹ́ bí onígbàgbọ́ inúnibíni ní láti dé sí wọn ṣùgbọ́n yóò túbọ̀ máa burú sí i ni fún àwọn ènìyàn burúkú àti àwọn ẹlẹ́tàn wọn yóò máa tan ènìyàn jẹ ènìyàn yóò sì máa tan àwọn náà jẹ ṣùgbọ́n ìwọ ní tìrẹ dúró gbaingbain nínú àwọn ohun tí o ti kọ́ tí ó sì dá ọ lójú rántí ọ̀dọ̀ àwọn ẹni tí o ti kọ́ wọn nítorí láti ìgbà tí o ti wà ní ọmọdé ni o ti mọ ìwé mímọ́ tí ó lè sọ ọ́ di ọlọ́gbọ́n. tí o fi lè ní ìgbàlà nípa ìgbàgbọ́ nínú Kristi Jésù gbogbo ìwé mímọ́ ni ó ní ìmísí Ọlọ́run ó sì wúlò fún ẹ̀kọ́ fún ìbáwí fún ìtọ́sọ́nà fún ìlànà nípa ìwà òdodo kí ènìyàn Ọlọ́run lè jẹ́ ẹni tí ó pé tí ó múra sílẹ̀ láti ṣe gbogbo iṣẹ́ rere. timothy kejì orí kẹrin mò ń kìlọ̀ fún ọ níwájú Ọlọ́run àti Kristi Jésù tí ó ń bọ̀ wá ṣe ìdájọ́ àwọn alààyè àti àwọn òkú mò ń kì ọ́ nílọ̀ nítorí ìfarahàn rẹ̀ àti ìjọba rẹ̀ wàásù ọ̀rọ̀ náà tẹnumọ́ ní àkókò tí ó wọ̀ àti àkókò tí kò wọ̀ máa báni wí máa gbani níyànjú máa gbani nímọ̀ràn pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ sùúrù tí ó yẹ kí ẹni tí yóò bá kọ́ ènìyàn lẹ́kọ̀ọ́ dáradára ní. Dára àkókò ń bọ̀ tí àwọn ènìyàn kò ní fẹ́ fi etí sí ẹ̀kọ́ tí ó yè ìfẹ́kúfẹ́ ti ara wọn ni wọn yóò tẹ̀lé tí wọn yóò kó àwọn olùkọ́ tira tí wọn yóò máa sọ ohun tí wọn máa ń fẹ́ gbọ́ fún wọn wọn ó di etí wọn sí òtítọ́ ìtàhésọ ti ara wọn ni wọn yóò máa gbọ́ ṣùgbọ́n ìwọ ní tìrẹ fi ara balẹ̀ nínú ohun gbogbo farada ìṣòro ṣe iṣẹ́ ìyìn rere má fi ohunkóhun sílẹ̀ láì ṣe nínú iṣẹ́ ìránṣẹ́ rẹ ní tèmi àti fi mí rúbọ ná àkókò àti fi ayé sílẹ̀ mi fẹ́rẹ̀ tó mo ti ja ìjà rere mo ti dé òpin ilé ìje náà ní ìsinsìnyí adé òdodo náà wà nílẹ̀ fún mi tí olúwa onídàájọ́ òdodo yóò fún mi ní ọjọ́ náà èmi nìkan kọ́ ni yóò sì fún yóò fún gbogbo àwọn tí wọ́n ń fi tìfẹ́tìfẹ́ retí ìfarahàn rẹ̀ sa gbogbo ipá rẹ láti tètè wá sọ́dọ̀ mi. Démásì ti fi mí sílẹ̀ nítorí ó fẹ́ràn nǹkan ayé yìí. Ó ti lọ sí Tẹsalóníkà. Kírésẹ́ńsì ti lọ sí Galatia. Títù ti lọ sí Dálímátíà. Lúùkù nìkan ni ó kù lọ́dọ̀ mi. Mú máàkù lọ́wọ́ bí o bá ń bọ̀ nítorí ó wúlò fún mi bí ìránṣẹ́. Mo ti rán Túkíkúsì lọ sí Éfésù nígbà tí o bá ń bọ̀ bá mi mú agbádá tí mo fi sọ́dọ̀ kápù ní tíóríàsì bọ̀ bá mi mú àwọn ìwé mi náà bọ̀ pàtàkì jùlọ àwọn ìwé aláwọ̀ mi alẹ́kisándérù alágbẹ̀dẹ bàbá fi ojú mi rí nǹkan kí olúwa san ẹ̀san fún un gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ̀ kí ìwọ náà ṣọ́ra lọ́dọ̀ rẹ̀ nítorí títa ni ó ń tako àwọn ohun tí à ń sọ. So nígbà tí mo ní láti jà fún ara mi ní ẹ̀kínní kò sí ẹni tí ó yọjú láti gbèjà mi gbogbo wọn ni wọ́n fi mí sílẹ̀ kí Ọlọ́run má kà sí wọn lọ́rùn ṣùgbọ́n Olúwa dúró tì mí ó fún mi lágbára tí mo fi wàásù ìyìn rere lẹ́kùnrẹ́rẹ́ tí gbogbo àwọn tí kìí ṣe Júù fi gbọ́ bẹ́ẹ̀ ni mo ṣe bọ́ lẹ́nu kìnìún Olúwa yóò yọ mí kúrò nínú iṣẹ́ burúkú gbogbo yóò sì gbà mí sínú ìjọba rẹ̀ ní ọ̀run tirẹ̀ ní ògo láé àti láéláé àmín bí Prisila àti Akuila àti ìdílé onísífórósì Erasitu ti dúró ní Kọ́ríńtì mo fi Tírófímùsì sílẹ̀ ní Mílétù pẹ̀lú àìlera sa ipá rẹ láti wá kí ó tó di àkókò òtútù Yúbúlósì kí ọ àti Púdẹ́sì Lọ́sì Kíláúdíà àti gbogbo àwọn arákùnrin kí Olúwa wà pẹ̀lú ẹ̀mí rẹ kí oore ọ̀fẹ́ wà pẹ̀lú gbogbo yín. ọ̀rọ̀ ọlọ́run tí ẹ sì ṣẹ̀gbọ́ tán yìí wá láti iléeṣẹ́ ìránṣẹ́ Stream Globe Devotional a gbà yín níyànjú láti pín ọ̀rọ̀ ọlọ́run yìí pẹ̀lú àwọn ọ̀rẹ́ àti àwọn ènìyàn tó wà lórí ẹ̀rọ yín ẹ lè mọ̀ sí nípa iléeṣẹ́ ìránṣẹ́ yìí nípa wíwọ ẹ̀rọ ayélujára lórí www.streamglobe.org tàbí www.devotional.ng ẹ sì lè pè wá sórí àwọn ẹ̀rọ wa lórí plus two three four eight zero two one six eight zero two five one tàbí plus two three four eight one three eight. 22 45 47. ẹ pín ọ̀rọ̀ ọlọ́run yìí ká sì jọ fi ọwọ́ tó ayé àwọn ènìyàn sí dáradára.